tọkọ-tìyàwó lọ digunjalè nìbàdàn wọ́n ti gbá wọn mú nígbà tá a débi tá a ti lọ jalè ọmọ láńlọ́ọ̀dù lẹ́yìn lèmi kọ́kọ́ lọ bá sùn èmi ò pààyàn o mo kàn gbúrò bọ́ níta ni nígbà tí mo débẹ̀ ni mo rí i pé wọ́n ti pa ẹnìkan ìwọ̀nyí làwọn ọ̀rọ̀ ráúráú tó ń jáde lẹ́nu afurasí ọ̀daràn kan abọ́ládé moronkeji tó wà lára àwọn afurasí ọ̀daràn mẹ́rìndínlógún tiléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ṣàfihàn wọn láìpẹ́ yìí nílùú ìbàdàn nínú àlàyé tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ cp adébọ̀wálé williams àti alukoro wọn sp adéwálé ọ̀ṣífẹ̀sọ ṣe níbi àfihàn ọ̀hún wọn ní ọpẹ́lọpẹ́ ìwádìí ìjìnlẹ̀ àti ìlò ìmọ̀ ẹ̀rọ ló jẹ́ kí wọ́n rí àwọn afurasí ọ̀daràn náà mú wọn láwọn adigunjalè yìí ni wọ́n ń pitú burúkú lágbègbè apákòtù onírèké àkóbọ̀ nílùú ìbàdàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ni wọ́n pààyàn kan ọ̀gbẹ́ni mákànjọ́ láòkìdéǹgbé tí wọ́n sì tún fipá bá àwọn ọmọbìnrin baálé ilé náà láṣepọ̀ bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́wàá àti mẹ́rìnlá péré làwọn ọmọ ọ̀hún wọ́n ní lásìkò ìwádìí àwọn afurasí yìí jẹ́wọ́ pé ọmọ ikọ̀ adigunjalè kan náà ni abọ́ládé mọ́rẹ́nikẹ́jì ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n ọlálẹ́kan abíọ́dún ẹni ọdún méjìlélọ́gbọ̀n àti ibrahim razak ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n wà obìnrin kan tó wà láàrin wọn mọ̀rẹ́nikejì ní ìyàwó ọ̀kan lára àwọn ni èyí lọ̀rọ̀ tó sọ lọ́jọ́ náà. a lọ digunjalè níbẹ̀ náà ní sà mhm. ìgbà tá a dẹ̀ débẹ̀ tí mi ti rí ọmọ ìmí bá sùn ibẹ̀ ni mo ti gbọ́ gunshot tí mo sáré jáde tí mo dẹ̀ rí máa yẹn pé ajiyan banfo dáhùn kan tí mo lè rìn ní tí abisa jáde kúrò nìyẹn. ẹ̀yin mélòó lẹ lọ ṣiṣẹ́ yẹn. àwa mẹ́rin. bó wàá ní tóbìnrin àárín yìí ṣe jẹ́. ìyàwó ìkan nínú wa ni. ẹni ẹ̀kan náà àwọn èèyàn yín tí ó yìnbọn pa yẹn ẹni wọn ti ẹlòmíràn kí lorúkọ. Abọ́ládé Kejì. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́yín.